أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣe àlékún ìmánì àti ìgbàgbọ́ òdodo wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni part sixty eight part sixty eight nínú tírà al-aqidatul wasatiyya ti sheikhul islam ibn taymiyyah rahimahullah kọ́lọ́n kó bá ní ké bàbá Ibn Taymiyyah níbi tí a ti ń ṣe àlàyé ẹ̀ pẹ̀lú sherihu al-aqidatil wasitiyyah ti bàbá sheikh al-allama muhammad bin salih al-uthaymin kọ́lọ́n bá ní ké gbogbo àwọn àfáà dáadáa yìí ẹ̀yin arúsìn ọlọ́run àlàyé tí a ń ṣe é bọ̀ òun náà ni fífi rinlẹ̀ ìsìbáàtù ru'uyatil mu'minina li rabbihim yawmal qiyamah káàfin lẹ̀ pé ànímúùmìnì olùgbàgbọ́ òdodo á rí ọlọ́run ọba wa tó bá dijọ́ ọ̀gbìn alkiyama tá à ní máa dì fúnfún tá ọlọ́run ìyẹn ni bàbá Ibn Taymiyyah ṣe mú àwọn ẹ̀rí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wá láti inú Qur'an bàbá wa Muhammad bin Salih al àwọn náà tún fi ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún sí i láti inú suratul mutaffifin ayé ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún gbogbo àwọn ẹ̀rí yìí àwọn àáfàá wa fi ń rinlẹ̀ nípa pé ń tọ́yẹ kọ́ wà ní àdìsọ́kàn nínú gbàgbọ́ òdodo mùmíní ni pé a rí ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà kìí ṣe láyé ń bì lọ́run a rí ọlọ́run àwọn kèfèrí lọ́jà sí pé làmàjùbùn àwọn kèfèrí àwọn agbẹ́rùgbọ́n rí àwọn olùkọ́tọ́ lọ́hùn wọ́n á ṣe gàgà sí wọn wọn ní rí ọlọ́hun ìyẹn ó sì máa jẹ́ ní tí ó máa dùn wọ́n púpọ̀ torí pé rírí ọlọ́hun gangan òun ló máa jẹ́ happiest moment ìgbà tí inú wa ó dùn nígbà tá a bá rọ́lọ́nù àlùjánnà so mazidu ziyadara àlékún tọ́lọ́hún ó ṣe fún wa lálìjánnà náà ní rírí ọlọ́hun abẹ́lọ́hún kó jájẹ́ kan náà àwọn tí yóò rí i lẹ́yìn ìgbà tí bàbá ibùdó tèmi àmẹ́rì mẹ́rin wá tí bàbá wa Muhammad bin sọlá lùfẹ̀mí táwọn náà tún fi ẹlẹ́karùn sí bàbá wa ń jóyè wa pé fàhádà kọ́ọ̀lù ahali sunnati fi rúyàtì láàyè tààlà bàbá níṣẹ́ rí ọ̀rọ̀ tá a ti sọ pé aláàrọ̀ lọ́hùn òun ni ọ̀rọ̀ tí àwọn àáfàá wa alùsùnà wàlìjàmáà tí gbogbo mùsùlùmí náà gbọ́dọ̀ gbìyànjú ká jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa tẹ̀lé tọ́lọ́n tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam òun ni tán fi fún wa pẹ̀lẹ́rì tá a ti mú wá ìtí ìsọ̀rọ̀ fẹ́ ẹnu àdínlá àwọn náà tí wọ́n mú wa àwọn ẹ̀rí wọn náà òun la ti kó wáyé wàyí àdọ́hírọ̀ tó ń jẹ̀lì yà á rí pa àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tó fojú hàn ní tó sì clear kèé sí ẹ̀rí tó rújú rárá ẹ̀rí tó hàn dé ni. la ha illa jahilun aw mukabirun bàbá lẹ́nìkan kan ò ní tako ẹ̀rí yìí ẹ ní rẹ́nìkan kan kó gbógun ti ẹ̀rí yìí àfẹni tó bá jẹ́ jahilun tó jẹ́ aláìmọ̀kan aw mukabir àbò nígbèrage èèyàn hmm, ẹni tí máa ẹni tí máa jọrọ ẹ̀ lójú òun ló lè òun ló lè máa àtànábì rẹ̀ sọ. So bàbá ní wà khalafahum fi dhalik tawaifun min ali ta'til min al-jahamiyya wal-mu'tazila wal-asha'ira wa ghayrihim babaláwa ara àwọn míì tí wọ́n tako ìlànà àwọn ẹni ọlọ́run yìí táwọn sọ pé ànírọ́ lọ́hún nínú àwọn jahamiya àwọn firikọ́tù dọ́là àwọn deviant sect kan àwọn ikọ̀ kan táwọn náà ti yá lọ kóńbi òdodo òun ni jahamiya ara wọn náà ni mọ̀tẹ́zílà àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ò ní rọ́lọ́ ń tà wọ́n àwọn àṣàyíra náà sọ bẹ́ẹ̀ àwọn wá ń tú àwọn àyà wọ́n ń fa ń fẹnu wọ́n ń fìfẹ́ inú wọn tú láti ní mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra àì má fìfẹ́ inú tú kùránì tẹ́ ẹ bá ti rí gbogbo ẹni tí fìfẹ́ inú tú kùránì yóò padà sọnù kúrò ní ojú ọ̀nà òdodo òun ni torí náà nílé ayé ń bi àlérí ọlọ́run a lè rí ọlọ́run láyé ń bì ṣùgbọ́n tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama a rí ọlọ́run kọ́lọ́n já jẹ́ kan náà àwọn tí yóò rí. bàbá Ibn Taymiyyah àwọn tó wá ń tẹ̀síwájú ní wàhálà libab fi kitabillahi kathir wàmán tadabbara al-Qur'an taliban lil huda tabayyana lahu tariqul haqq bàbá Ibn Taymiyyah wá ń ṣàlàyé wọ́n ní sẹ́ẹ̀ rí báàbù agbọ́nrin tá a wẹ̀ tán yìí bàbá ní àlìṣàròtù húná ilà bábìlà asma'i wa sifat bàbá Ibn Taymiyyah ní sẹ́ẹ̀ rí agbára táwọn agbọ́nrin àkọlé tá à ń bá bọ̀ láti bí oṣù mélòó sẹ́yìn àwọn tó ní í ṣe pẹ̀lú alasma wa sifat àwọn orúkọ àti ìròyìn ọlọ́run àárìpọ̀ òun ni àwọn tó ní í ṣe pẹ̀lú ókọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ni ibẹ̀ dẹ̀ ni àwọn fírọ́kù dọ́là àwọn ikọ̀ tán ya lọ ibẹ̀ náà ti ní pírọ́blẹ́mù jù bàbá ní ẹ ń bá wá lè wò ó tẹ́ rí àwọn tó ní ṣe pẹ̀lú ókọ ìròyìn ọlọ́run yìí nínú kùránì òfin kìtàbí láyé kẹfíìr ọ̀pọ̀nù kùránì táàmù rẹ̀ rí mi wá pé yádùn lọ ìfọ̀ ọkọ̀ àìdí ọwọ́ ọlọ́run bẹ lórí ọwọ́ wọn ọlọ́run lọ́wọ́ àfìrìnlẹ̀ láì ní fúnra wọn problem ọlọrun ọba olójú tó ti yé ní ìsìn ọlọ́run ọba onígìgísẹ̀ bá a ṣe súnà ọlọ́run ọba oríran ọlọrun ọba ó ń gbọ́ ọlọ́run ọba ó ń sọ kùránì ọ̀rọ̀ ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ dórí pé mùmí ni ó rọ̀ ọlọ́run gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀ ni o wà á máa ń wa lè ronú jinlẹ̀ tó lè ronú òdodo sotiye tó lè tó lè ronú gidi sí quran kìí ṣe pọ́kẹ́ ń ronú sí lásán tọ́ọ̀lì bá ń ó ń wá pé kí ni òdodo tá a fi rí ìyọnu ọlọ́run tá a fi wà lùjánná ó ń tàn wá ń ronú sí i hmm? bàbá ní tabayyana lahu al-haq tabayyana lahu tariqul haq ojú ọ̀nà òdodo máa hàn sírú ẹni bẹ́ẹ̀ tó túmọ̀ sí pátèmi àtiwọ náà tá a bá fẹ́ kí ojú ọ̀nà òdodo hàn sí wa kùránì kọjá pa akẹ́mọ́ ń kà lásán o èèyàn máa ronú sí ni ríronú sí lásán ìjọsìn kíka ìjọsìn mímọ́ gbọ́ sétí ìjọsìn gbogbo tó ní ṣe pẹ̀lú kùránì èyí ò sóríire lára ẹni babaláwa gbọ́dọ̀ máa ronú sí kùránì yìí ṣùgbọ́n ká lọ mọ̀ pé kódodo tó lè hàn síyàn látara kùránì ó ní bùkátà sáwọn bíi amúráyìn sí nǹkan méjì àtàdábùr wa husnun níyà Atadabur wa húsnù níyà kéèyàn ó ronú sọ̀rọ̀ ọlọ́run gangan tí í ṣe quran kéèyàn dẹ̀ lánìyàn dáadáa ẹlòmíì lè ronú sí ṣùgbọ́n àníyàn rẹ̀ ọ̀dà wọ́n fẹ́ fi máa takò àwọn èèyàn ni ìtọ́ fẹ́ fi máa takò àwọn èèyàn náà ni kùránì ọmọ túmọ̀ sí fún lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì kò tiẹ̀ ronú sí ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa àníyàn lásán ò lè wúlò àfi kéèyàn ronú sí quran káníyàn rẹ̀ tún wá dáa bí à ń yẹ̀kúnà ìsàn tọ́lìbàn lil huda pẹ̀lú kọjá sí pọ̀ mọ́nìyàn wá ìmọ̀ ọ̀nà gidi ni o minal quran láti inú qurani fàhínà ìdí yàtàbá yànù láwù torí kòlhak látàrí eléyìí ọ̀nà òdodo yóò wà á fojú hàn sí irú ẹni yẹn àáfàá ní ká lọ gbọ́yé wà dẹ́lílọ̀ làdálíkà ìdàtú àyà àtìní bàbá lẹ́rìí lórí ń ta a sọ yìí kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ nu o àìmọye àwọn ẹ̀rí ló wà nínú Quran tó fi hàn wípé ẹni tó bá fẹ́ kí Kùránì kó júwe ọ̀nà òdodo ìlànà òdodo ìlànà ìyọnú ọlọ́run fóun yóò ronú sí Quran yóò dẹ̀ dáná yẹn dáadáa ọlọ́run bá sọ nínú Suratu Nahali aya forty four ọlọ́run ni wàá ń zálná ilayka dhikra lètùbá yìí náà lè ná sí máa nu zela ilé àwọn ọlọ́run la sọ ìrántí kalẹ̀ fún wa ànábì àsálà kó o lè máa fi ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n sọ kalẹ̀ fún wọn. ní suratu sọ́ọ̀d àyà twenty nine ọlọ́run ní kìtàbùn anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati waliyatadhakkara ulul albabe ọlọ́run ní ẹ̀rí kìtàbù tíra náà tíra kan kùránì nìyẹn anzalna wilayka á sọ̀kalẹ̀ fún ànábì àsálàm liyadaba mubarakun tíra yìí tó jẹ́ tíra tó níbùkún ní tọ́pọ̀ tíra oníbùkún ni tíra alálùbáríkà ni tíra olóore ajẹ́njẹ́ tán ni mubarakun liyadabaru ayati kì í ṣe káàkiri máa kà lásán lásán fáwọn èèyàn pé mọ̀ sí máa ka kùránì ka kurani yaasi wali kurani la yẹ kẹlẹ sẹn alasọ tẹ kẹlẹ sẹn lasẹn lẹsọ ọkọ máa sọ̀rọ̀ fún kurani náà wọn kàn ẹlẹfi ń sàdúà ẹ para àfikọ yanjú èyí máa ka kurani ba yaasi lọfẹ ka yaasi kurani la yẹ kẹlẹ sẹn lẹsẹ lẹsẹ tẹsí la sẹn lẹsẹ lẹsẹ yẹ sọ ma ka yaasi wal kurani la hakim inna kalamina mursalin ala siratin mustaqim jama yẹ kọmpia ètè yẹn para àfikọ kan àdètè yẹn nọpọ yaasi ìdáwàká tí ó lọ àkíyà ìsàwáká lọ fi kàn ìdáwàká tí ó lọ àkíyà ìsàlọwàká tá a kàdà káfíńtà tó láfẹ ìdáwàká tí ó lọ àkíyà ó sàrọ gbogbo ẹ̀pọ̀ àfa kí ló dé kùránì èsèwé tá a máa rọpò èsèwé rọpò pọ̀ mo bá àrọ̀ kàn tíra alálùbáríkà tó kún fún oore ó kún fún dùnú ó kún fún bùkún liyadabbaru ayati kí wọ́n lè ronú sáwọn àmì àwọn àyànú kùránì àwọn àmì inú rẹ̀ àwọn àríwòsòye inú ẹni o waliyatadhakkara ulul albab bákan náà àwọn ọlọ́pọlọ pípé àwọn olórí pípé tí èso lórí kúkú àwọn ọlọ́gbọ́n inú àwọn ọ̀jọ̀gbọ́n tí mo yún kára wọn nínú ọ̀gbìn kó lè já sí pé àwọn ulul albab àwọn onílàákàyè àwọn ọlọ́gbọ́n ìyàtọ̀ kán lè bá a di òdodo mú kán lè bá a gbàrántí ọlọ́run bá tún sọ ń bò mí ní suratul mu'minun ọlọ́run ọba ní afàlámúyà dábàrú kọ́ọ́là ṣé wọn ronú sọ̀rọ̀ ọlọ́run náà ni amújá àwùmọ́ lámúyá tí a bá àwùmúlá wọlé àbí nǹkan tí ò wá ṣẹlẹ̀ sáwọn bàbá wọn àkọ́kọ́ tí òde wá bá wọn bàbá wọn àkọ́kọ́ so ti wá dé bá wọn ni a rí i pé tá a bá wò ó ọlọ́run fúnra rẹ̀ ó fẹ́ ká máa ronú sí alukur'an ká ronú sí ìtumọ̀ rẹ̀ ká ronú sí n tó kó sínú ìyẹn ni ó jẹ́ kí mùsùlùmí ó soríire láyé àtijọ́ ìgbìndà kìámà yóò dẹ̀ fà kọjá sí wípé òdodo tọ̀rí húdà àbí tọ̀rí kòlìhàk ọ̀nà guidance àti ọ̀nà truth ọ̀nà ìmọ̀nà àtọ̀nà òdodo ọlọ́run fi yàn ṣe kòǹgẹ́ rẹ̀ tó ti yé kọ́lọ́n kọ́fà náà ṣe kòǹgẹ́ bàbá ní wá rí bẹ́ẹ̀ faslon so pẹ̀lú àwọn ìta aṣọ yìí ní ìsìn a ti parí gbogbo àwọn abuab àwọn chapters tó ní ṣe pẹ̀lú àwọn okọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run bàbá wa fẹ́ bọ́ sínú another chapter wọ́n ní loan ojú pọ̀nà kan lélẹ́yìí fi súnà ti rasulillahi sallallahu alayhi wa sallam tí yóò máa sọ nípa ìlànà ànábì àsálàm ìṣesí ànábì àsálàm súnà ànábì bàbá ní àsúnà tù fi lugha tá a bá ń sọ pé súnà lédè literally linguistically kí ni ìtumọ̀ súnà kákẹ́ sọ pé kí ni ìtumọ̀ word for word àtọ̀ríkọ̀ àsúnàtú àtọ̀ríkọ̀ òun náà ni ojú ọ̀nà ojú ọ̀nà ọ̀nà ìlànà path way method technique so súnà ni ìlànà kan bàbá níwà mí ní hù ká lè mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ní linguistically ara ẹ̀ ní ọ̀rọ̀ tánàbí ọ̀sálàm tó sọ wípé látàríkàmú náà túnà náà mọ̀ nǹkan náà kọ́bìlà kan ẹ máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín débi pé tán bá wọ wọ agilintí báyìí ládàkàlùtùmù ẹ̀yìn náà bá wọn wọ ni so ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n ni pé súnánà súnánà yẹn ló jẹ́ jámọ́ọ̀ òun ló jẹ́ plural fún súnátù ẹ máa tẹ̀lé súnà ìlànà ojú òpó àwọn tó ṣáájú yín tí wọn ò dẹ̀ fẹ́ ká máa tẹ̀lé wà filistila ní ìfọ̀síwẹ́wẹ́ ní àlàyé kíkún ní àtúnṣe múlò àwọn àfáàní tí ń jẹ́ súnà ìyá kọ́ọ̀lù nàbí yí sallallahu alayhi wa alihi òun náà ni ọ̀rọ̀ ànábì. láti sọ pé kọ́lá rasulillah sallam kólélẹ̀ akọ́wà lọ kánà múra kọ́lá rasulillah sallam minusni islam lè mari kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam táwọn ẹ̀yìn lásọ̀ látà lè máa ń àlà àdìsí kékeré máa kọ́ àwọn ọmọ so wọ́n kọ́ fẹ́ kọ́ wọn kankan ọmọ kọ́ọ̀lù rasul kankan ọmọ àwọn kọ́lá rasul kọ́lá asalam òun ló sọ ti bákan náà ara tí súnà tó kó sínú òun ni tànàbí sallallahu alaihi wa alihi wa sallam nǹkan tó bá ṣe ní tó bá ṣe kí ni o ní tó bá ṣe àáfàá ní súnà náà ni so n lẹ́ẹ̀ṣẹ̀ rí àwọn nínú àwọn tí màá gbàdí ìfìwà bóyá bí àwọn sàábé tán súnmọ́ ànábì sallallahu alaihi wa sallam àbáwọn tó jẹ́ yàwó ẹ̀ àbáwọn míì wọ́n mọ̀ ní kánà nàbíyà sálàm ànábì ó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí gbogbo tó bá ti lè rí báyẹn náà pé fẹ́ẹ́lù ìyẹn ni actions súnà náà láà máa pè wá ìkọ̀rọ̀ ọ̀rùhù ń tànà bíi fìrìnlẹ̀ tó fara mọ́ èyí ni bíi silent or tacit approval ní táwọn sàábé ṣe tànà bíi àsàlà tí pé irú kí la dánwò yìí tànàbí ìgbìpò ṣe ànàbí dẹ̀ dákẹ́ lórí ẹ̀ so ànàbí yẹ dákẹ́ lórí ìbàjẹ́ ànàbí yẹ fi ìbàjẹ́ rinlẹ̀ ntànàbí bá ti lè fi rinlẹ̀ tó dákẹ́ lórí ẹ̀ súnà ni. àáfàá ní súnà tá a wá ń sọ yìí fatashimulu wájibà wàlmùsítàhábà ṣe é rí súnà àgẹ súnà súnà súnà súnà súnà torí pé àdìfì ló ń gbé súnà wá. àǹfààní tá a bá lọ wò dáadáa tá a bá ti sọ wípé súnà n'i nǹkan o ó lè túmọ̀ sí pé wájibù ni nǹkan yìí o lódodo o lè má rí àyà ní fún o ṣùgbọ́n ànábì sọ́dọ̀ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn bẹ́ẹ̀ nù súnà wal mustahab àwọn kan dẹ̀ ń bẹ tó pé akẹ́fẹ́ ni afẹ́ ká ṣe é kì í sọ̀ràn yẹn gbogbo náà ni ó ní àwọn àpẹẹrẹ táwọn àáfàá máa ń mú wá tó lápẹẹrẹ ń sìn kí n tàǹsó lè yé àáfàá ní tá a bá wo àwọn nǹkan kan nínú súná nù lẹ́sìn mọ́ ẹ̀rí pé gbàmí kì í súná tó mọ àkàdà tún súná tó mọ àkàdà tún ó ti àkànpámọ́ gan ó ti ń súnmọ́ ọ̀ràn yàn bọ̀ ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà o àsúnà hiya almasdaru afani fi tashri' àáfàá ní súnà ní second source of Islamic legislation ìyẹn ló máa jẹ́ orípa orísun ìlànà kejì tá a ti mú súnà tá a bá ti lè rí Quran alukur'an almasdarul asasi òun gangan ní kíni o òun ní sọ́ọ̀sì ìpìlẹ̀ sọ́ọ̀sì kìlà pé o ìpìlẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí tó wá tẹ̀lé kúránì òun ni ká fi kámẹ́rì inú súnà òun ló tún jẹ́ second source of Islamic law or legislation àáfàá ní tá a bá tún wá ní ká máa tẹ̀síwájú ká gbọ́ àwọn àlàyé yìí ká gbọ́ yé tá a bá ń sọ̀rọ̀ pé súnà ní nǹkan súnà ní nǹkan súnà ní nǹkan àáfàá ní ká lọ gbọ́ yé wàlẹ̀ háàdà látara rú àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè máa fẹ́ jẹ jáde kánàl kọ́ọ̀lù sọ̀hí bàbá lọ́rọ̀ tó lálàáfíà ni pé anal qur'ana yunsahu bi sunna àáfàá àdìfì lè pa kùránì rẹ̀ súnà ó lè pa kùránì rẹ̀ so ti yé ẹni tí ọba dàrú mọ́ lójú ẹni pé wọ́n ti fẹ́ gbé kúránì wọ́n ti fẹ́ gbé súnà kọjá kúránì rárá ànínú súnà àwọn ètí ọmọ jẹ́ bíi dandan wà ń bẹ. so ìdá sọ́hàtì ánínà yíyá sọ́là tó bá ti lálàáfíà látọ̀dọ̀ ànábì. wàá nà dálíkà já ìzón akaláwọn àṣẹrẹ àáfàá ní ẹ̀gán tọ̀ tábàgbé sínú làákàyè ọmọlúàbí àti nínú ìlànà ṣẹ̀ríà walakin laisa lahu mithalun mustaqim ṣùgbọ́n o kò fẹ́ẹ̀ sí àwọn àpẹẹrẹ kan hmm? kò fẹ́ẹ̀ sí tá a lè fi wé pé àpẹẹrẹ tó dúró tọ́rẹ̀ ní tá a wípé tá a bá ń sọ̀rọ̀ pé alukọ́lù sọ̀hìn ọ̀rọ̀ tó rinlẹ̀ òun ni pé kúránì torí mas'ala mi nìyẹn mas'ala tun nasakh anasekhu walimansokh the concept of abrogation and abrogated kí àyà kan pa àyà kan rẹ àwọn àfáà wà pé sádìsì lè pa àyà rẹ wọn bẹ ní àwọn àfáà tán ládìsì ò lè parẹ́ àwọn fojú wò pé ah, ah, bó ládìsì ó ṣe máa pa Quran rẹ ṣùgbọ́n àfáà wa ibnu àfáà wa ibnu asheikh al-allama Muhammad bin Salih al-Uthaymin wọ́n ń fi rinlẹ̀ fún wa nínú tírà àwọn yìí wọ́n ní ìyẹn ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ tó lálàáfíà ọ̀rọ̀ tó wà arjà òun náà ni pé kúránì yunsaku bi sunna sunna anabi asana lè pa kúránì rẹ̀ ìdásọ́ hata anabi asana tí sunna yẹn bá jẹ́ pé ètò fẹsẹ̀ nílẹ̀ tí èsì sunna àgbélẹ̀ ẹ̀rọ taari gbogbo ẹ̀ ní fẹsẹ̀ nílẹ̀ wàhánà dálíkà já ìzọ̀nà àkàlà ń tà dé sọ ọ̀tọ̀ gan ní làákàyè ẹ tẹ́wọ́ gbé wọ inú làákàyè ọ̀tọ̀ wà ṣẹ́ríà nínú ìlànà ṣẹ̀ríà náà ó ṣe kí ni o àáfàá ló tún tọ̀nà o wàlákin lẹ́sẹ̀ làwọn omi táwọn ló mú sítẹ̀kì ṣùgbọ́n àkẹ́lẹ́ mọ́ rí àwọn àpẹẹrẹ tó dúró tọkàn fún ni bàbá ní káwá lọ gbọ́ yé o ọ̀rọ̀ tí bàbá Ibn Taymiyyah sọ wọ́n ní fa sunna bàbá Ibn Taymiyyah ní orí sunna tufasiruhu tufasiruhu. Huh? wato ba jinohu suna o ma se tefsir yo ma fo qur'ani si wewe wewe ntolo ngbalero re ntana bi asara ngbalero bi won se fe ka ture sababu nuzulu re nto sele le njo kan bayi re afa suna te won yo ma se tefsir qur'ani yo ma sanaye qur'ani ni yo si ma je oyeye kiyeke watadulu alayhi eh watu tabarani àáfàá ní òtún máa point wa pé eléyìí lọ́kàn eléyìí ló tún yẹ kẹ́ ṣe eléyìí ló tún yẹ kẹ́ ṣe lọ́mọ ní kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi lọ́gá mufassirun ọ̀gá ẹni tí ṣàlàyé quran kọ́lọ́n dáwà ní olè kálí gbọ́ quran yìí àáfàá níyẹn gbólóhùn tí bàbá ibùdó bàbá sọ́ọ́lù tẹ̀lé mi lọ́gá tó fásírù quran hmm? ó máa ń ṣe tafsiru quran. Hmm? àṣetumọ̀ ẹ̀ náà ni wípé yóò mú ìtumọ̀ rẹ̀ yóò jò clear dáadáa yóò jò clear nígbà bí wà kàmá fi tafsiri qawli ta'ala lilladhina ahsanul husna wa ziyada ọlọ́run ní ẹ̀rọ àwọn tó bá ṣe dáadáa láyé al dáadáa náà ni ọmọ jẹ́ tiwọn táwọn tó máa da al-husna àwọn sàbẹ̀ ló jẹ́ àmọ̀ sunna ló jẹ́ àmọ̀ pé n ti ń jẹ́ al ń bẹ̀rẹ̀ al-jannatu ni haifu fasara níbi asalam bí aná anọ́dọ̀rù ìlàwájú ìlànà sẹ́wárì wàsíyáàdà asáwọn tó bá sí dáadáa láyé àlèhùsùn wọn wà lùjẹ́ náà wàsíyáàdà èyí tó tún jàlè kan wíwà lùjẹ́ náà òun náà ní rírí ọlọ́run yóò tún ṣẹlẹ̀ sí wọn àáfàá ní ká lọ gbọ́ yìí wàá ìdò làwọn mọ̀sálásá tó mìíràn kó wá tí wọn mẹ́rin bá tẹ̀lé káyọ̀ ẹ pìrìpìà alẹ́ dàwọn ọ̀tá ogun tẹ́ bá lè lágbára o nínú àwọn nǹkan ìjọ ogun so ọlọ́run ní ẹ̀sìn bẹ́ẹ̀ àǹfààní tá a bá lọ wò ó àyà Suratul Anfal ìyẹn jẹ́ Quran chapter eight verse sixty tá a bá wá lọ wo àwọn nǹkan míì nínú àwọn nǹkan míì yẹn òun ni pé tá a bá ń sọ̀rọ̀ súnà súnà nàbí àsálàm òun lélẹ́yìí ṣètùmọ̀ ni pé ká fọwọ́ yẹpẹrẹ mu àbá nílà ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn o torí pọ́lọ́ wa man yuti rasul faqad ata Allah dájúdájú ẹni tó bá ti lè tẹ̀lé ànábì ẹ bá tẹ̀lé ànábì sallallahu faqad ata Allah dájúdájú tẹ̀lé àṣẹ ọlọ́ wa ma atakum rasul faqad tó ànábì bá ní ẹsẹ̀ tó bá fún ẹgbẹ́ wa ma nahakum anhu fatahun tó bá kọ̀ fún yẹn jìnnà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so inshallah a wà padà máa tẹ̀síwájú lórí al-aqidatu al-wasitiyah eléyìí ni part sixty eight part sixty eight ká pàdé ní part sixty nine tá a ti máa tẹ̀síwájú kọ́lọ́n kó sàlẹ̀ kó yín máa ń dòdò fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha wa atubu wa rahmatullahi